الحمد لله الحمد لله خالق السماوات والأرض فالق الحب والنوى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر الآباء بتربية أولادهم تربية إسلامية وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله خير من ربى أمته تربية سوية صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون Ibadallah dájúdájú nínú nǹkan tó yẹ kó jẹ́ àkólé kan eléyìí tó ga jù fún mùsùlùmí òun náà ní Islam ìlọsíwájú ẹ̀sìn Islam àti bí ìdàgbàsókè eléyìí tí ò lẹ́gbẹ́ bí ó ti ṣe máa bá mùsùlùmí àtàlùmọ́ mùsùlùmí ní ibikíbi tí wọ́n bá gbé wà eléyìí ló fà á ló fi jẹ́ pé mùsùlùmí gbogbo ìgbésẹ̀ tí wọ́n máa gbé nínú ìgbésí ayé rẹ̀ yóò gbìyànjú gbogbo bí agbára rẹ̀ bá ti ṣe ma láti rí i pé ìgbésẹ̀ òun ó ṣe déédéé pẹ̀lú àṣẹ ọlọ́run ó sì dọ́gba pẹ̀lú ẹ̀kọ́ tánàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi kọ́ wa. àwọn amátẹ́nbí ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwọn ọmọ yín wọ́n jẹ́ mùsùlùmí mùsùlùmí tí ì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí gidi mùsùlùmí tó gbé ẹ̀sìn ìsìláàmù yìí mùsùlùmí tó ṣe pé yóò máa pa òfin ọlọ́run ọba má yóò sì máa tẹ̀lé súnà nàbẹ muhammed sallallahu alayhi wa alihi wa sallam èmi gbọ́dọ̀ máa gbìyànjú láti rí i pé orí dáadáa yìí òun náà ni mo fẹsẹ̀ àwọn ọmọ mi lé ìwọ náà gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé orí dáadáa yẹn iná ni ìwọ náà fẹsẹ̀ àwọn ọmọ rẹ lé nígbà tí gbogbo wa tá a bá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú yìí á wà padà dání tó ṣe pé a tún mú kí Abubakar míì kó tún yọjú nínú àlùmọ́ yìí tí ó dàbí Abubakar ní Siddiq radiyallahu anhu nídìí ká gba òdodo gbọ́ ká má ṣe iyèméjì nípa òdodo nítorí pé ìmánì ní ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n bá jẹ́ni tí ń wá àwòkọ́ṣe àwọn ẹni rí àwọn ẹni dáadáa tó ti síwájú wọn àwọn náà jọ wọn tiwantiwa kọkàn ní jẹ́pà ń dorúkọ wọn lásán nígbà tá a bá gbìyànjú láti rí i pé a fi ẹsẹ̀ àwọn máa wá a fi lórí bó ti ṣe dáa a tún pèsè Umar mi tí ọkàn ní máa bá Umar ibn Khattab tí ò ní máa bá jorúkọ yóò tún máa sin jẹ nínú wákin àti ìwà ká gbé òdodo hàn ká má ṣe fi ẹ̀kọ́ tana fáwọn èèyàn. yóò tún mú lè pèsè irú ibn Affan radiyallahu anhu tí ó lè máa náwó nára sójú ọ̀nà ọlọ́run bẹ́sìn ọlọ́run ọba ó ti ṣe lọ síwájú bí súnà Muhammad sallallahu alayhi wa sallam bí ó ti ṣe lékè tí yóò sì ní jẹ àwọn mùsùlùmí ní ibikíbi tí wọ́n bá wà ní ìgbà tí gbogbo wa tá a bá mójútó títọ́ àwọn ọmọ wa ní Islam kalẹ̀ fún wa tó ná máa jẹ́ Ali kọ̀ wá ní máa jórúkọ Ali bíi ti Ali ibn Abi Talib radiyallahu anhu lásán ṣùgbọ́n yóò máa fi ìwà àti ìṣesí àti kásẹ̀sì ní gidi yóò fi jọ Ali ibn Abi Talib radiyallahu anhu àtúnpèsè ẹlòmíì òun náà tún máa jẹ́ bíi Khalid ibn al-Walid radiyallahu anhu ilé ìta nàbí sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n sọ ní orúkọ nàgíjà yìí pé sayfullahil maslul idà ọlọ́run eléyìí tá a fàyọ lórí àwọn ọ̀tọ̀ ọlọ́run àtúnpèsè ẹnìkan bíi Salahuddin al rahimahullahu ta'ala ẹni tó ṣe ike ọjà sọ́tún ọjà sósì ó fi gbé ògbó ẹ̀sìn ìsìláàmù ga ní gbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn ayé àwọn sàhábà pẹ̀lú ọdún rẹpẹtẹ nígbàtà mùsùlùmí tí wọ́n bá dúró ti ìmánì òdodo tí wọ́n sì jẹ́ni tó dúró ti sunna nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn dáadáa yìí òun náà ni wọ́n máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn ṣùgbọ́n eléyìí ò lè ṣẹlẹ̀ àyàfi tí gbogbo bàbá tó bí ma gbogbo ìyá tó bí ma tí lọ màmá dájú àwọn ọmọ tẹ̀ ń bí yẹn wọ́n lè jẹ́ sábàbí àti wàlùjẹ́ náà yín wọ́n sì tún lè jẹ́ sábàbí àti wọ́n náà nígbà tí gbogbo bàbá bá mọ̀ ike ọmọ tẹ̀ ń bí àní wọ́n lè jẹ́ sábàbí àlùjánnà àwọn amatẹ́ǹbí wọ́n lè jẹ́ sábàbí iná ìgbà náà ló ní kálukú wa ìní ó de ṣòkòtò rẹ̀ tí ó le ìgbà náà ló ní kálukú àwọn obìnrin làwọn náà ó de yẹ̀rì wọn tí ó le nítorí pé abímọ ọ̀tẹ́jọ́ àti rọ́mọ fi lórí ojú ọ̀nà ẹ̀sìn Islam òun ló ṣòro abímọ ọ̀tẹ́jọ́ àti mọ́ máa ń fẹ̀sìn gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ òun ló ṣòro ìdí nì tọ́lọ̀ ẹlẹ́dàá wa fi ń pe àkéèsí wa nínú alukur'ani alápọ̀nlé oníyá ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikum nara waquduha an-nas wal hijara ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ ẹ tún wá ìsọ̀ fún ìyàwó àtàwọn ọmọ yín o níbi àti wọná ilé ìwò iná tó ṣe pé kó rẹ̀ ó náà làwọn èèyàn àti àwọn òkúta ẹni tó bá mọ eléyìí wíkẹ́ iṣẹ́ ńlá ń bẹ níwájú òun tó ń gbọ́dọ̀ ṣe ní àdójúkọ àwọn ọmọ òun báwo ló ti ṣe jẹ́ sábàbí tọ́mọ rí òfin ní wọná báwo ló ti ṣe jẹ́ sábàbí tí ìsọ ọlọ́run ààbò rẹ̀ tó péye yóò fi máa fẹ́ fáwọn ọmọ yìí níbi àti yẹsẹ̀ kó lórí islam tí wọn ò ní jẹ́ni tí ó jọ́ta sunna nabi wa sallallahu alayhi wa alihi wa sallam ìgbà náà lásọ yìí pé ó ti fi ẹsẹ̀ lé ojú ọ̀nà àti sàṣeyege àmọ́ maka bímọ kalẹ̀ ló kọ́ pé mo bímọ kalẹ̀ lásán ọmọ yìí ti tó mélòó báyìí wọ́n ọkà bí madalẹ lásán ọ̀ndájọ fún jahannam tẹ́rù ọmọ tó ní kó bí nìyẹn ọmọ tó ti kó ọ̀dà àmú fún ọmọ tó ti kó òfin pè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọmọ tó òfin pè lọ sídìí tí a mú títọ́ súnà anabi sallallahu alayhi wa sallam má fi rari ẹ̀ gbọ́n tí ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń sọ fún ọmọ rẹ̀ fatima radiyallahu anha anabi ni ya fatima tó binta muhammadin anqidhi nafsaki minan nar fa inni la am la fa inni la ughni anki min allah shay'a anabi ni wa fatima ọmọ muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n na láti

nídìí ẹ̀sìn ọlọ́run ọba wa kọ́mẹ́sì jẹ́ wípé akẹ́m̀bí máa kalẹ̀ ni àwọ̀ ọ̀dààmú nítorí wọ́n ọmọ kó fira rẹ̀ ṣe nítorí pé ìwọ ti bí ma kalẹ̀ mọ ọmọ bá fẹ́ wọná kó ṣiṣẹ́ ẹ̀ná mọ ọmọ bá fẹ́ wà àlìjáná kó ṣiṣẹ́ àlìjáná ah, ẹ̀rú ń bá ní pé tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà ọmọ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọ́n má lè di ẹni tó ṣe wípé wọ́n máa bọ́ pé pàǹpà níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa wípé wọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa bàbá wa ni kọ̀kọ́ wa báwo láti ṣe mọ̀ wọ́n ọlọ́run ọba nílé ayé nǹkan tọ́kàn dá láàmú òun náà ní pé ká ṣòwò ká ti tẹ́ ká kówó jọ kò sí tọ́kàn bàbá wa pẹ̀lú báwo láti mà nípa ẹ̀sìn ọlọ́run bàbá wa kò fi dọ́kàn kọ́ wa báwo láti ṣe sallallahu alayhi wa sallam kò fi kọ́ owó náà ní sáá ìwọ Ọlọ́run à ń tọrọ lọ́dọ̀ rẹ pé ọrụ ọrụ wa rá bàbá yìí mú mẹjẹ ọrụ náà gbà mẹjẹ kó ná ọ̀rọ̀ là lónìí torí kó sì ti wá bàjẹ́ tó retí nu tó bá di dàlùkìyàmù nígbà tó láti ọmọ rẹ ariwo tó náà ni ọmọ lọ sùkúlù ọmọ lọ sùkúlù ọmọ lọ sùkúlù Mama, lọ sùkú tí èsì lọ kí láǹfààní sùkú náà mọ́mọ́ pa gbogbo òwe tó gba gbogbo gbogbo òwe ẹ̀rí tọ́jọ́ tọ́ lọ́n tọ́jọ́ tà nẹ́bí sallallahu alaihi wa sallam kí láǹfààní ìwé òfò sọmọ pé nǹkan tọ́jú àwọn láàmú ọ̀nà nìkan yan ọmọ iṣẹ́ tí mo ń ṣe yìí mo fẹ́ fi lé yín lọ́wọ́ nítorí pé ìfẹ́ àta kọ́ máa gbà sí eyín ṣe lẹ́yìn ìgbà tí mo bá kú kúrò láyé. bàbá bíríkìlẹ́yà ẹ̀fíṣẹ́ bíríkìlẹ́yà yẹn fi mọ́ máa yín Baba kapinta, ẹ̀fì tí yín náà ẹ̀fì máa wọn máa yín bàbá télọ̀ àríkẹ́ yín náà ti ń kọ́ àwọn ọmọ báwọn ó sì máa tẹ machine ẹ̀ bàbá mẹ́kò àtìríkẹ́ ti kọ́ àwọn ọmọ òun náà ti morúkọ spanner lóríṣiríṣi ó ti máa báwo ni tẹ ẹ bá pàṣẹ pé kí wọ́n lọ mú sukurẹ́bà wá kò ní í sí mú ó ti máa báwo lẹ́ ṣe máa mú gbogbo nǹkan tẹ́ fi ń ṣiṣẹ́ pátá korongodo òun náà ti mẹ́ńjìnì yàwó ẹ mọ̀ wọ́n máa kí n pẹ́ kú oríire ẹ ti fi sẹ́lẹ̀ ọmọ lọ́wọ́ ó kú kẹfẹ̀sìn lé ọmọ lọ́wọ́ ọmọ wa máa jẹ́ni tí ó jàre yín tọ́ba di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà àìwọ́ lọ́n ìsàdédé mẹ́sẹ̀sì nílé ayé bàbá mi ò fi mà mí ìsàdédé mẹ́sẹ̀sì nílé ayé bàbá mi ló máa ń lé mi jìnnà sẹ́sìn ó máa ń lé mi jìnnà sáwọn ẹni tí bá ń sẹ́sìn ó lé mi jìnnà tí gbogbo ẹni tí àmì ẹ̀sìn bá ti hàn lára rẹ̀ ó lè fẹ́ kọ́ dàbí àwọn eléyìí ọmọ ayé ni mò ń fẹ́ kọ́ jẹ́ o ti wá jẹ ọmọ ayé yọ wá sí ìyá jẹ tọba di lọla gbẹndẹ kìyàmà ọmọ ayé bìnrin kọ ọmọ fẹ máa lo hijab ẹtako ẹlẹyìn ò lè gbà gbogbo dábòlẹ ń kò sí nǹkan kan tí ń jẹ bẹ́ẹ̀ nílé tiyín kó sí gbogbo ẹlẹni kí gbogbo ara yìí kó wọn máa wò di rẹ. ọmọ máa sọ níwájú Ọlọ́run tọba di jọ gbẹndẹ kìyàmà pé wọn lọ bàbá mi ni ọ̀pá mi láti lọ hijab mo sì rí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń lo hijab nílé ayé èmi náà fẹ́ sìn wọn jẹ bàbá yìí àti màmá yìí wọ́n lé mi ká gbogbo hijab mi òun náà ni wọ́n ń fi sísọ́ọ̀sì òun náà ni wọ́n fi ń gé dànù gbogbo hijab mi òun náà ni bàbá àtìyá mi ni wọ́n fi abẹ́fẹ́lẹ́ ni wọ́n fi bàjẹ́ wọ́n ti gbàgbé wípé mi ọ̀dọ́ owó kan ní owó tí wọ́n fún mi náà ni mo ti lé jọ tí mo ti ra hijab yẹn wọ́n ń sá fẹ́ kó pé ìhòhò òun náà ni màá máa rìn ká ìhòhò náà mo sì rìn ká títí mo fi kó láyé bá mi rá bàbá mi mú ìwọ ọlọ́run bá mi gbáyà mi mú ìwọ ọlọ́run Ọlọ́run má jẹ́ wọn lọ àwọn ni wọ́n bá tèmi jẹ́ tẹ́rù rẹ̀ lẹ́rìí tó bá dijọ́ gbé nílẹ̀ al-qiyama kọ́ máa ma sọ pé ìwọ lọ ọ̀pọ̀lọpọ̀ àlàyé ló ṣe nínú Suratu Nur nípa báwo ló yẹ kí obìnrin mùsùlùmí ó máa ṣe nípa àmúra ni nípa bí o ti ṣe máa ṣe ilé ayé rẹ̀ bàbá mi ò fi nǹkan kan kọ́ mi níbẹ̀ o àwọn àlàyé tó tún ṣe nínú Suratul Hujurat bàbá mi ò jẹ́ mọ̀ nǹkan kan nínú ẹ̀ àlàyé tó tún ṣe nínú Suratul Ahzab bàbá mi kò fi nǹkan kan mà mí nínú rẹ̀ o ìwọ ọlọ́run bá mi gba ìtọ́ mi lọ́dọ̀ bàbá àtìyá mi o subhanallah èmi náà sọ pé wọn ní tẹ̀lé tiwọ ọlọ́run bàbá yìí kan bí mi lásán ni o ìyá yìí kan pọ̀ mí sílẹ̀ lásán ni o wọn kọ́ mi ní kojú ọ̀nà wọ ọlọ́run wọn ò falùkùrá ní màmí o àwọn bàbá yìí báyìí gbogbo ẹ̀kọ́ tẹ́sí ìsìláàmù mú wa wọn ò jẹ́ mọ́ nǹkan kan parẹ́ o ẹ bẹ́ẹ̀ náà ní retí gbogbo jama àtẹni tí ń sin lọ́wọ́ àtẹni tí ò sin lọ́wọ́ àtẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó jẹ́ káfìrí gbogbo oníkálukú oní àní orojọ́ níwájú ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndẹ̀ kíyàmá kí ni nǹkan tí a ń retí náà rí kó tó di ike ẹ̀yin gan dúró dáadáa lórí ẹ̀sìn ọlọ́run ọba wa kí ni tí a ń retí náà rí kó tó di pé ẹ fi ẹ̀sìn òdodo ẹ fi mọ àwọn ọmọ yín tẹ́lẹ̀ ayé yìí náà ní sàn wá jẹ tó bẹ́ẹ̀ ọdún mélòó gan la fẹ́ lò nílé ayé tílé ayé fi fẹ́ gba tiwa jẹ́ báyìí ilé ayé tó dẹ́ pé bẹ́ẹ̀ mi rẹ̀ bá gùn káyí kó lo àádọ́ta ọdún àbí ọgọ́ta ọdún àbá àádọ́rin ọdún àbó tiẹ̀ lo àádọ́rùn ọdún kó tiẹ̀ lo ọgọ́rùn kó lo ọgọ́fà kó lo ogóje kó lo ẹ kó lo ọgọ́rùn méjì ọdún ọ̀padà kó ilé ayé yìí jọ kàn ọdún mélòó wa lẹ rò pé yẹn ó lónú sáré kótó di péjọ gbẹndàlùkì àmàdé ilé ayé tọ́jẹ́ pé ọjọ́ rẹ̀ kúrú púpọ̀ yọ wá ba ìsẹ̀mí sàárì ìjẹ́mọ́ wa lọ́wọ́ nígbà tí a ń sè mọ́ pẹ́lómi ti lo jẹgbẹ̀rún ọdún lọ nínú sàárì rẹ̀ ẹlòmíì ti lo ju ẹgbẹ̀rún ọdún lọ nínú sàárì rẹ̀ tí ó sì lo ju ogójì ọdún lọ nílé ayé rẹ̀ èyí tá a wà ló ń jọ pé ndàlùkìyàmà ọkọjá gbogbo àwọn ọdún sásẹrẹ yìí ìsẹ̀mí láíláí tí ò ní pẹ̀kùn àwọn àjẹkí nǹkan tí ó tàn kọ́gbà tí ò ní wa ẹ wo eyín mọ́lé ayé torí kọ́ mọ́ba àbọ̀ máa yín lọ́wọ́ eyín parí ẹ̀kẹ́ yín ẹ ti gbálé ayé mú kọ́ mọ́ba dàgbà máa yín lọ́wọ́ ẹ gbàgbé sẹ́mi sáré ẹ gbàgbé sẹ́mi tijọ́ gbẹndẹ̀lkìyàmà tọ́jà pé ilé méjì péré náà lọ́wọ́ à béèyàn bá ti jọmọ àlìjáná kọjọ máa ná ẹni tọ́lọ́ bá ti ti là nínú àtiwọ́ná kọ́ wọ àlìjáná ni. àwọn àti torí nǹkan tí agbàgbé nǹkan tí ò ní tán ẹ wo wọn mọ́lẹ̀ ayé ẹ torí ń bá gbogbo èèyàn ẹ torí gbogbo èèyàn torí ilé ẹ lọrẹ gidi nítorí pé tẹ bá súnmọ́ wọn wọn bá ti jẹ tẹ bá rìn wọn fún yín gbogbo ẹni owó ilé ayé yìí náà ni. ẹ ronú ẹ ronú tí ó fún ẹ mójútó alùkìyàmà yín ẹni ò mójútó alùkìyàmà tiẹ̀ báwo ló ti ṣe fẹ́ rásìkò mójútó alùkìyàmà ọmọ báwo ló ti ṣe fẹ́ rojú mójútó alùkìyàmà tìyàwó ẹ̀ ń fẹ́ yàwó lórí ìyàwó ẹ̀ ń bí malema ẹ̀ ronú báwo la túnbọ̀ tán gbogbo ó ti ṣe já sí tó lọ́la gbẹ̀ndà alùkìyàmà ọ̀dọ́ wa kíkẹ́ àwọn amatọ́lọ́ fún wa ká tọ́ wọn ní títọ́ tẹ̀sí Islam ká má ṣe gbàgbé wípé àwọn ọ̀kan bímọ lásán o lórúkọ ọkùnrin náà bímọ ṣe là ń bímọ nítorí kí ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kó lè bàa jẹ́ àwọn ni wọ́n pọ̀ jù tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù ọmọ rí o lè sínú ẹni tí anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam tí ó fi ṣe nígbà tó ọba tọ́ ọmọ kọ́mọ náà tọkọ jẹ́ mùsùlùmí gbàtọ́ ọba tọ́ kọ́mọ náà tọkọjọ kan nínú àwọn tí ń ti súnà nàbì sallallahu alayhi wa sallam mu báwo ló ti ṣe fẹ́ sọ ti ọmọ rẹ ó ti di ọ̀kan nínú àjọ tí wọ́n dá fún jahannam báwo ló rẹ tọ́jú alátakò fẹ́sìn Islam tọ́jú alátakò fún Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ọmọ bàjẹ́ bẹ́ẹ̀ nǹkan tí bàbá àtìyá tí wọ́n bá fi ṣe ọ̀gbọ́ àdìsá nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tóní kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi. ó ní gbogbo ọmọ pátá wọn máa bí wọn ni lórí àdámà pé wọn jẹ mùsùlùmí ṣùgbọ́n bàbá àti ìyá wọn àwọn ni máa sọ wọn dẹlẹ́sìn Yahudi àbí kí wọ́n sọ wọn dẹlẹ́sìn Nasara àbí kí wọ́n sọ wọn dẹlẹ́sìn Màjúsí kí wọ́n máa bọ náà tí ó di abọ́gibọ̀ ọ̀pẹ bàbá àtìyá ni sí ọwọ́ wọn ni anábì tó sàpèjúwe ó ní àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àgùntàn ni tí àgùntàn bá bímọ wọ́n yẹn bí ọmọ àgùntàn kan láàrọ̀ ṣùgbọ́n ìyá wọn náà ní padà sọ wọn darọ nítorí pé òní wọn máa gbé wọn lọ sórí òkè gíga òní wọn máa wọn gun gègéle yọọ máa gbé wọn gun orí àpáta tí ń yọ burúkú òun ti máa bí títí máa fẹsẹ̀ múlẹ̀ tí èéfi yọ ṣubú ọmọ tá a fi ń jẹta ọmọ tá a fi ń jẹrin níbo ló ń ti kọ́gbọ́n abẹ bó ló ń ṣe mà tí ó múra rẹ̀ dúró tí ní ṣubú nígbà tó ń bá ṣubú ọba ti ọmọ ọmọ àgùntàn tá a bí pẹ̀lú ẹsẹ̀ tó lálàáfíà yọ padà dẹni tó ṣe gbé ẹsẹ̀ lọ́wọ́ tí wọ́n bá níta lọ́rọ́ lẹ́sẹ̀ pe rárá ẹ̀sìn kò sí níta fi ìsìláàmù sí o ìlànà tiwa ni o kò sí níta fi sànàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣe torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé gbogbo ọmọ eléyìí tó pọ̀ jù òun náà ní kí bàbá wọn màmá wọn ni wọ́n máa jọ nípa ẹ̀sìn tí wọ́n ń ṣe bàbá ló kó bá àtìyá bàbá ló ṣe sábàbí títọ́ máa fi dá àtìyá nígbà tí bàbá àti ìyá bá jẹ́ mùsùlùmí tí bàbá àti ìyá tó máa ń bẹ lórí dáadáa wípé wọ́n ń tẹ̀lé súnà nàbì muhammed sallallahu alayhi wa sallam pẹ̀lú òkú ọlọ́run ẹ̀rí pọ́ ọmọ náà jẹ́ mùsùlùmí ó náà ń bẹ lórí súnà nàbì muhammed sallallahu alayhi wa sallam tí bàbá àti táwọn bá jẹ́ kèfèrí kí lẹ́ tún fẹ́ kọ́ mọ́ ó lójú ọ̀nà pín afẹ́ tọ́ ọmọ wa ní títọ́ tẹ̀sìn Islam a sì fẹ́ rè ní rírè eléyìí tó bá súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam mu dandan dandan gbogbo bàbá àti màmá ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn nǹkan tí ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ ẹnìkan nínú wa tó fẹ́ lọ́kọ àbọ̀ fẹ́ níyàwó ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ fẹ́ ẹnikẹ́ni níyàwó ẹ̀ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ẹnikẹ́ni lọ́kọ ìṣèlọ́yẹ kẹ́ fi ara balẹ̀ kẹ́ ṣẹ̀ sáta ní ọjọ́ kọyín kí wọn náà sì fẹ̀sà ta ni ọ̀jẹ̀ ìyàwó rẹ̀ ẹ̀sà yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àti ìwà ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àti ìwà

kìí sin lọ rárá oníwọ́sùn ló kọ́ mùsùlùmí tí ò ti tú ọ láti dọ́ọ̀mà wípé mùsùlùmí lòun wọ́n á bi léèrè wípé sọ láti mélòó lọ́lọ́run ẹlẹ́dàá wa ṣe lọ́rùn ẹ̀ lórí wa wípé ká máa ṣe lójoojúmọ́ oníwọ̀ lọ́ọ̀ma kí ni mo fẹ́ kí ni mo ti fẹ́ ṣe léyìn àní wọ́n bí mi mùsùlùmí wọ́n pẹran súnà mi tí ò ti tó kò tó kò tó torí pé ìṣe mùsùlùmí mùsùlùmá olú mùsùlùmá lòun ṣùgbọ́n gbogbo ẹ̀wù tí ń wọ̀ jáde fìdí hàn ni fàyà hàn mùsùlùmí irú èwo nìyẹn níbo ti rí ìsìláàmù tiẹ̀ tó ní kó o gbogbo òhòhò rẹ o máa síta irú ìsìláàmù wo ló ń ṣe gan-an rí ó ló ń bẹ́ẹ̀ mami òun ò bínú sí tiẹ̀ ti jẹ́ ajẹ́pẹ́ dádì rẹ àti mami rẹ náà ara ń tà ń sọnù àwọn kì í mùsùlùmí tọba ti lọ ní ọdájú pé ọmọ kọ́mọ náà padà fẹ́ nígbà tí nǹkan tí ọ̀sàkíyèsí ìwọ ọkùnrin obìnrin tó fẹ́ fẹ́ mùsùlùmí gidi ni ìwọ obìnrin ọ̀sàkíyèsí ọkùnrin tó fẹ́ fẹ́ mùsùlùmí gidi ni bákan ìwà ó ìwà ẹni tó fẹ́ fẹ́ ọ níyàwó ṣé ìwà rẹ̀ dá ṣé ìwà téèyàn máa yọnu sí ni ìwà rẹ̀ àbí ìwà rádaràda palapala jágbajàgba bẹ́ẹ̀ náà lóbìnrin tí wọn náà fẹ́ fẹ́ níyàwó wàá ṣàkíyèsí ìwà rẹ̀ ṣé ìwà dáadáa ní ń lọ́dọ̀ rẹ̀ sọ́mọ dáadáa ni ṣé ìwà rẹ̀ dáa nítorí kọ́ ọmọ bá lọ gbé jombo. a ṣàkíyèsí gbogbo nǹkan yìí torí ẹni anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n fi hàn wá o wípé ńgbà tẹ́ ẹ bá fẹ́ láti fọmọ yín lọ́kọ ẹ ṣàkíyèsí ta lọ́wọ́ abayín ta lọ́wọ́ abayín tí ẹni tí ó tí ìwà tọ́ba jẹ́ pé irun ọlọ́wọ́ abáyín ipò ńfẹ́ sí ọmọ yín ẹ má fi falẹ̀ ẹ má bá sì kò jẹ́ ẹ fi fún un nítorí kílẹ̀ tó ń fẹ́ kílẹ̀ tó ń wá nítorí pé ńgbà tí ẹ bá kọ̀ láti fi fún un aburú ọ̀sẹ̀lẹ̀ nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam oní idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu illa illa illa taf'alu. تكن فتنة في الأرض وفساد كبير النبي صلى الله عليه وآله وسلم oni tẹni tẹ yọnu sí ẹ̀sìn àti ìwà rẹ̀ bá wàá bá yín tọrọ ọmọ lọ́dọ̀ yín ẹ yọnu sí ẹ̀sìn àti ìwà rẹ̀ ní tí wọ́n ní kẹ́ ẹ wo nìyẹn o kìí ṣe pé tó lówó kìí ṣe pé ìdílé wo ló ti jáde táwọn ọlọ́lá ni àwọn olórúkọ lóòkì láwùjọ àbí ìdílé rádaràda kan ní ti ń bọ̀ rárá o ẹ yọ́nú sí ẹ̀sìn rẹ̀ ẹ yọ́nú sí ìwà rẹ̀ tó bá jẹ́ pé irú wọn lọ́wọ́ àtọrọ ọmọ yín fazawwiju anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ẹ̀fọ́ ọmọ yín fún ọmọ ajẹ́yàwó fún illa taf'alu tẹ́ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tó ń tipẹ́ mọ̀ pé sìn ọmọ yìí dáa tó ń tipẹ́ mọ̀ pé wà rẹ̀ dáa takun fitnatun fil ard fitina ṣẹlẹ̀ wa fasadun arif àti aburú eléyìí tọ́kẹ́nu yọ ṣẹlẹ̀ lókè pẹ̀lú eléyìí túmọ̀ sí pé nígbà tá à ń bá ń fi àwọn ọmọ wa fún ẹni tó lẹ́sìn tá à ń bá ń fọmọ wa fún ẹni tó níwà tó sunwọ̀n ntọ́dájú òun náà ní pé fìtínà yóò dínkù nílé ayé ìbàjẹ́ yóò wá bí wọ̀ sí kò ní di ntọ́ gbalẹ̀ tó gbogbo tó gba gbogbo bíkíbi gẹ́gẹ́ bí ilé ayé ti ṣe dàrú ní ìsìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní tí ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé lónìí nígbà táwọn èèyàn bá fẹ́ fọmọ wọn lọ́kọ kì í ṣẹ̀sìn ọkùnrin tọ́fẹ́ fi ọmọ wọn ni wọ́n máa wò kìí ṣe ìwà rẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ni wọ́n máa wò ṣùgbọ́n báwo ló ti ṣe lówó lọ́wọ́ sí àti pé báwo ló ṣe lọ́nà sí ni wọ́n máa wò torí ẹ̀ sẹ́ni tó lẹ́sìn tó sì ní ìwà tó fẹ́ fi ọmọ wọn wọ́n máa kọ̀ láti fi fún wa wọ́n máa wá wá pé olówó làwọn fẹ́ fi fún ẹlòmíì jẹ́ ti fọ́fọ́ ma rẹ̀ tó ọ̀bá mú wa ọ̀tẹ̀ o ẹni tó ti ní mọ́tò tó ti nílé ńlá lè fi ọkùn o àmọ́ ẹni tó yẹ pé ẹ̀yìn òun náà ya Allah ya Rahman ìní ń bá káyé àwọn ò lè fi ọkùn o wọ́n bá ti wá kọnu sọ́ma wọn náà máa béèrè pé àti fẹ́yìn kò fèsò ló lè but òun fẹ́ wọ́ọ̀sì yín kí lẹ wọ́ọ̀sì actually ṣé ẹ ti kọ́lé ok agbọ́pẹ́ ti kọ́lé mọ́tò orú èwo lẹ́ ń gùn ọ̀kadà tó gbé mi wáyé náà ni ah no ẹ ti fail. tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ti kọ́lé yẹn náà tún gun so a a a proceed further a tún béèrè ẹlẹ́kẹta so ńgbà tẹ̀ sí ní nǹkan tẹ̀ ń gbóyún ẹ wá ìyàwó yín lọ síwájú torí dáàdì mi ti sọ pé ẹni tí máa fẹ́ ọgbọ́dọ̀ ti kọ́lé ọgbọ́dọ̀ ní mọ́tò ọgbọ́dọ̀ níṣẹ́ ilé ìtọ́ tangible bí kéèyàn máa ṣiṣẹ́ nílé iṣẹ́ tí wọ́n ti ń wọ́n ti ń ọmọ yín ó ti ń sin lọ́n òun náà pẹ́ sí islam sí nítorí pé níjẹ́yìn náà wà nílé ayé ẹni tó sì nílé ayé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìsìn ọmọ yín bímọ fún ọkọ rẹ̀ àwọn ọmọ náà wọ́n ya káfìrí àwọn náà ṣẹ̀sìn nítorí pé bọ́kọ bá ti rí iná níyàwó ọ̀jẹ̀ bákan náà wọ́n àwọn àwọn ọmọ ọmọ yín Islam àwọn ti báyìí nítorí pé náà fẹ́ nìyẹn ẹ ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ rẹpẹtẹ ìwọ bàbá tó ọkọ ọmọ lọ́kọ tó ń wá olówó fún ọmọ rẹ o ti rólówó fi fún ìwọ náà wá gbéra pa o gbé agbádá rẹ wọ̀ o gbéra láti ìlú yín ọ̀n lọ sí ìlú tí ọkọ ọmọ rẹ wà ọlọ́fẹ́ lọ bẹ̀ wọ́n wò nígbà tó débẹ̀ tó ń kanlẹ̀kùn wọn ọ̀dọ́ lóhùn ajá ló ń gbó lẹ́nu ọ̀nà. kí ló dé àwọn fi fóònù pe ọmọ rẹ pé ah lágbájá èmi máa máa máa mẹ́lẹ́ ràn tí mò ń kẹlẹ̀kùn pé à ah, dáàdì i'm very sorry ẹ nílè rí wa lónìí because bíbọ̀ tẹ́ ń bọ̀ yẹn ẹ gbàyọ̀ǹda kó tó di pẹ́ wá ah, bàbá ọmọ gbàyọ̀ǹda kó tó lọ rọ́mọ rẹ̀ síbẹ̀ yìí lẹ ti sọ pé ẹni tó bá lẹ́sìn ẹ̀yin ò lè fọ́ ọmọ yín fún ìlànà tí ọkọ ọmọ tẹ̀sí tẹ̀sà fọ́mọ yín tóun tẹ̀lé òun náà nìlànà àwọn káfíìn ipe gbogbo àlejò tó bá wá ajá ni kọ́ máa kí káàbọ̀ bákan náà gbogbo ẹni tó bá sì wá tí ọba bá yọ̀ǹda kó ń bọ̀ kódà kó ṣe pé bàbá ọmọ tó fẹ́ níyàwó ni kò lè wọlé bàbá wa dé ó wá ní báwo ni kí n ṣe ṣe ó ní ah, bẹ́ẹ̀ bá máì ẹ lè wá yàrá kan tẹ máa dúró sí sábó máa fẹ́ndì ìgbà tí màá bá yín ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ mi bóyá títí ọ̀tún la wọ́n lè fún permission jẹ́ fi wọlé la ilaha illallah tẹ̀bí ń tẹ́yìn náà ń fẹ́ nu ẹ wá rí léwọ̀ lẹ́yìn ẹ gbọ́ fún wa ń pe sọláàtì nítorí jẹ́ bá ti wọnú lé sí wọn kò sí kò sí bí ọ̀rọ̀ kan ti ṣe lè wọlé látòde ọwọ́ ni ah, báwo lẹ́sẹ̀ wá sí lọ ah, bá mi bàbá máa mú ni àmọ́ ìṣe sọláàtì ti àbí ọba mú ọlọ́run náà aláforíjì ni ah, ọ̀dọ̀ ẹ̀ bá ń wẹ́ni tí wọ́n fi máa ṣe sọláàtì wọ́n ní kò sẹ́ni bí kò sẹ́ni bí àwa ti fi ìsìláàmù yẹn lọ ọjọ́ ti pẹ́ la hawla wala quwwata illa billah síbí wọn náà lọ sọ pé òní fọmọ fẹ́ni tọ́ lẹ́sìn tí yóò bá sì ti fọmọ fẹ́ni tọ́ lẹ́sìn ọ̀dájú pọ̀ rẹ ni tọ́ lẹ́sìn tọ́ fọmọ fún. akramakumullah tí yẹn bá rẹ ni tọ́ lẹ́sìn tó sì níwà tí yẹn bá rí níyàwó tí rẹ ni tọ́ lẹ́sìn tó sì níwà tí yẹn rí fẹ́ lọ́kọ ó ti sórí ire tọ́pọ̀ tọ́ba tún wá kún wípé ọmọbìnrin tó rí yẹn tó ń tẹ̀sìn tó àti ìwà tó ọmọbìnrin tó rẹwà ọmọbìnrin tó jẹ́ni tó lówó ọmọbìnrin tó jẹ́ni tó wá láti ìdílé ńlá ó sì tún jẹ́ni tó nímà ní ìmọ̀ tó ṣe pé ó lámì àjẹ́ pé oore lórí oore lọ́lọ́wọ́n bá ṣe fún àmọ́ àwa lè fún owó ẹwà ìdílé ńlá tí ọmọ yìí ti jáde àti ìmọ̀tọ́ni a lè fún lọ́lá lórí ẹ̀sìn àtiwà ẹ̀sìn àtiwà lákọ̀ọ́kọ́ máa wá tàbá ti rí ẹ̀sìn àtiwà àti rí ìyàwó gidi o tàbá ti rẹ́sìn àtiwà àti rọ́kọ gidi kò sẹ́sìn kò síwà ò sì rí ìyàwó kò sẹ́sìn kò síwà ò sì rọ́kọ a gbọ́dọ̀ mójútó nǹkan méjèèjì yìí báyìí ẹ̀sìn ó jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí mùsùlùmí gidi ti ń sin lọ́ọ̀ lójú méjèèjì. mùsùlùmí gidi ti ń páyọ Ọlọ́run mùsùlùmí gidi ti ń tẹ̀lé ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣebí ọ̀pọ̀lọpọ̀ náà ni nínú àwọn lórúkọ pé mùsùlùmí gidi lòun àti pé pápá gan ọ̀kan nínú àwọn tí ń tẹ̀lé súnná lòun ṣùgbọ́n tó ṣe àti èké iná ní í ṣe nígbà tí ọmọ ọlọ́mọ bá bọ́ sí lọ́wọ́ ìní ọ̀pọ̀pọ̀ hàn wípé kìí ṣe mùsùlùmí à ń bọ̀ síwọ́sí yóò tiẹ̀ jẹ́ ẹni tí ń tẹ̀lé muhammed sallallahu alayhi wa sallam kọ́lọ́ wọn dákun jọ kọ́mọ́ fìrú rẹ̀ sàdánwò fáwọn ọmọ wa. ẹ máa mójútó lágbájá yìí lẹ́sìn àbí ò lẹ́sìn ẹ mójútó lágbájá yìí níwà àbí rere màmá rere ló bí ọmọ rere ní ìgbà tí bàbá bá ti jẹ́ bàbá pálapàla tí ìyá bá jẹ́ ìyá dátidàti ọ̀dájú pọ̀ máa wọn náà jọ máa rádaràda báwo la ṣe wá fẹ́ mọ̀ àwọn òrírí ó sì ló ń fẹ́ fẹ́ ọmọ wa awàdí lọ́dọ̀ àwọn sáà máa nì ọmọ ìlúwo ló pera rẹ ta ni bàbá rẹ ta ni màmá rẹ níbo la lè wá wọn sí àwọn ta ló ta lè béèrè nípa rẹ lọ́wọ́ wọn á béèrè tọ́ máa pèlè yẹn dáadáa tá a sì fi ọlọ́run ọba tá a fi dẹ́rù bà wọn ẹ dákun ẹ má parọ́ fún wa gbogbo wọn sọ pé yẹn dáadáa ni kí la tún fẹ́ gbà tọ́rọ̀ bá ṣe bákanbákan tí ò sóòtọ́ nínú tí wọ́n bá wa sọ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí ju pé ká padà sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n fún ní tí wọ́n fún sàtífíkẹ́tì pé yẹn dáadáa ni lọ wípé sàtífíkẹ́tì tẹ fún lágbájá ó ti gbiná ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti ṣe wí. bákan náà inú àwọn gbé tẹ́tẹ́ tún gbé wọn á ní kí leléyìí ní í ṣe pẹ̀lú ọmọ inú àlá ti sọ̀hún bàbá dáadáa màmá dáadáa ló bí ma dáadáa bàbá jatijati ìyá rádaràda àwọn ló bí ma rédèrèdè torí ẹ wọn náà máa wò wò àwọn ọmọ wa tá à ń bá wí lónìí àwọn ọmọ tá à ń fẹ́ kún ṣe dáadáa tún ṣe dáadáa o àwọn ọmọ tá à ń fi sójú ọ̀nà tí wọ́n ń gbàgbẹ́ wọn ó rí i pé tí ọba wọ́ lọ́wọ́ rẹ ọwọ́ lọ́dọ̀ ìyàwó rẹ nítorí pé bàbá àtìyá wọ́n máa ń kópa púpọ̀ lórí ọmọ ó lè jẹ́ pé bàbá yẹn òun dúró dédé ó sì fẹ́ kíta àwọn ọmọ dáa amápọ́pọ́ yẹn títí ń gbà ìyàwó ọ̀jẹ́kọ́jẹ́ yẹn ti tó wúlò torí tí bàbá bí bàbá ṣe ń kọ́lé ìní ìyá ń yọ àké gbogbo ẹ̀kọ́ tẹ́yìn bá ń kọ́ ọmọ ìyá ó tún pe àwọn ọmọ síbi kan pé bàbá yín ti lé ju jáde ó bá ṣe wí ní máa sáyé yín ṣébi bàbá tiẹ̀ ṣe ṣe fóònù àwọn ọmọ bàbá gbogbo èèyàn nínú gbèsè ayé ẹni tí ọba ti le ma ní ma fẹ́ràn jù ẹ nínú ọtọ ma ọmọ tọ́ à ọkùnrin ní ma tọ́ ma ju obìnrin lọ obìnrin wọn máa wo kọjọ nkankan àti orí ìdúró la wà gbìyànjú bí ti da fáwọn ọmọ rẹ nítorí pé ńgbà tí gbogbo ọlọ́mọ bá rọ́mọ tó máa ń dunnú ńgbà tí ìwọ bá fi ayọ̀ tó bá fi bàtà àwọn ọmọ rẹ jẹ́ tó kájíjà wọn. ìwọ ò rí àwọn ọmọ tí ọmọ bọ̀ kàjẹ́ torí ẹ̀ tí bàbá àti ìyá tó bá tó pawọ́ pọ̀ láti tún tọ́mọ ṣe nínú tọ́mọ máa dáa tó bá ti jẹ́ pé ìyá náà lọ́lọ́ ní kó dúró déédéé lé mi tí bàbá ya bó ṣe yà irú àwọn bàbá tí pọ́mọ́tì tí ọ lọ irú àwọn bàbá tí pọ́mọ́tì tí wọ́n máa wá ká tí wọ́n ò ní rí ẹlòmíì gan wọ́n sọ yìí pé ó fi ìyàwó lẹ̀ fún bí ọdún mẹ́fà ó fi ìyàwó lẹ̀ bí ọdún márùn-ún ẹ dákun ẹni tó pa ìyàwó síbẹ̀ tọmọtọmọ bóòlù ẹsẹ̀ fẹ́ káwọn ọmọ rẹ̀ ọjẹ́ irú kí lọ́ mà tó máa ń jẹ irú kí lọ́ mà tó máa ń mu ámbọ̀sibọ́sí irú ìwà wo ń wù ta lọ́ máa ń bá rìn báwo lọ́ máa ń ti ṣe mójú sí irú àwọn bàbá báwọn àwọn bàbá ń jàǹbá ni wọ́n o irú àwọn èèyàn rádaràdà ń kò yẹ ká pẹ́rù wọn lọ fọmọ fún o nítorí tó bá fọmọ fúnra àwọn eléyẹn ọmọ sọnù ọmọ ọmọ náà yóò tún rárẹ̀. èèyàn gbọ́dọ̀ kíyèsí talẹ̀ fẹ́fẹ́ tọ́lọ́mbá ní kẹ́yìn ọbẹ̀ ńbẹ̀ níjọ́ tí wọ́n bá fẹ́ so yìgì kan ó yẹ kẹ́ gbìyànjú láti rọra ṣe ìwádìí díẹ̀ ẹ̀ ìwọ ọkọ tó yàwó lónìí báwo lẹ̀sìn rẹ ti ṣe rí bí lónìí tẹ ṣàṣùbà abẹ ṣàṣùbà yọba máa rẹ́rìn kékeré <laughs> èmi lẹ́ ń bi léèrè àṣùbà bẹ́ẹ̀ ni bá ṣe béèrè náà nù torí pẹ́ lómi náà kàn máa tan ara rẹ̀ dànù ni pé mò ń mójútó sọ̀dá rẹ̀ ọ̀dà kò burú ẹgbẹ́ gbòǹgbò fún káfátíà ọkọ ìyàwó káfátíà gbà ṣé mo fẹ́ jẹlẹ̀ máàmù ni àlọ́ káfátíà torí ká lè bá àmọ́ bọ́ọ̀ bá ti sọ láti àbọ̀ bá ti sọ láti ọ̀yà kẹtẹ̀ṣẹ́ hold lọ́ba ní kíní tẹ̀ṣẹ́ hold òun ọ̀gbọ́rí láyé òun ọ̀dà kàtáyà látàyà báwo kí ni jẹ́ bẹ́ẹ̀ à ẹ ti fẹ́ sìyàn fi ọmọ fún o kò sí tó burú àlàáfọ̀ ọmọ fún ọ ẹnu kápá àfi ọmọ ni kí kálukú ọ̀padà alé kàkàkà fọmọ síbi tí ọ̀dà kakuku wẹ́lómi ìfọmọ wa nítorí pé ẹ̀rí pé kírù rẹ̀ bá tẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan rí gbogbo àwọn ẹni tí ọ̀lẹ́sìn wàláhì wọ́n bẹ̀rẹ̀ sí ni mójútẹ́sìn gbogbo àwọn èèyàn rádaràda tó fẹ́ bá tọmọ ọlọ́mọ jẹ́ wàláhì rí pa àwọn náà wọ́n ń kọ́ nípa ẹ̀sìn Islam wọ́n sì ń ṣe lójú méjèèjì àmọ́ ńgbà tó mọ̀ pé tó ń ta ìṣẹ̀sìn òun ọ̀fẹ́ yà wò tó ń ta ìṣẹ̀sìn òun ọba tọmọ ọlọ́mọ jẹ́ ọmọ títí ń sin lọ yóò di kó náà sin lọ ma torí ń bọ̀ bá di pé ìgbà sí ìgbà mú ẹni ń ṣe fọ́mọ torí fọ́mọ ń sin lọ kò wá dẹ́hùn lóhùn ọmọ padà pẹ̀sìn tì náà ni bẹ́ẹ̀ náà ni ìwọ ìyàwó agbọ́pẹ́ wọn lẹ́yìn náà lẹ́sìn masha allah la quwwata illa billah kí lẹ́sìn islam ní kóbìnrin ó ṣe tó bá parí nǹkan oṣù oníkọ́ máa bá gbèsè ayé rẹ̀ lọ ni àá ah, ah, pé kọ́ para rẹ̀ kí ni islam ní kó ṣe tó bá parí nǹkan oṣù ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ ń sọ òye mi o ah, kò yọ ṣé yorùbá abidi yóò yọ tóbìnrin bá parí nǹkan oṣù tí wọ́n á máa ṣe lóṣooṣù kí ni islam ní kí wọ́n ṣe bá máa bí dáàdì máa bí dáàdì o dáàdì ẹ ṣe nǹkan oṣù. so mami rẹ ti yẹ kọkọ lélẹ yìí ti pẹ́ ó sì yẹ kápò ti rí kọ ti ó ní actually um, mi um, you know you know what so ó túmọ̀ sí pé ẹ ti fẹ́ sí ọmọ fẹ́ ìwọ bàbá tó dààmú rẹ bìnrin ọkọ kéwú Islam nígbà wọn bá ti ṣe náà lójú tọ́ ẹ̀kọ́ ọmọ tá a ní ọkọ ọlọ́mọ wọ́n ní kí ló dé ah, gbogbo torí pọ́ padà gbọ́dọ̀ láti mọ̀ pọ̀ lẹ́sìn sọ́kàn ń wọ ìjáàbù lásán ló túmọ̀ sí pọ́ńsẹ́sì tọ́lọ́pọ̀lọpọ̀ ń wọ ìjáàbù láyé sìn kìí ṣe nítorí tọ́lọ́ ìfi ń wọ́kọ ni torí pé ayé táwa wà lónìí àwọn èèyàn kọjú mẹ́sìn dáadáa tí kálukú bá sì fẹ́ fẹ́yàwó wọ́n ń wọ́ ọmọbìnrin tí ń lo hijab nítorí pé àwọn fẹ́ lò gẹ́gẹ́ bí àmì àkọ́kọ́ láti dá mà pé ṣé mùsùlùmá ni àbí èsè mùsùlùmá gidi àwọn tí ò lẹ́sìn ṣe àwọn náà wá lọ ra hijab wọ́n mọ̀ wá rán lórúkọ fẹ́ à èmi náà sísà ni mi ti tẹ̀lé súnà kò burú sísà ẹ ṣàlàyé kí lẹ máa ń pa súnà ànábì fún wa báyìí actually mi ti go deep ah ok ní ibi tó wà tí o ti deep náà ṣàlàyé fún wa tààlà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ìgbékúgbé làwọn èèyàn ń gbé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù bí obìnrin tọkọ rẹ̀ sọ fún kókó máa sí lọ́hùn ó ní sọ̀rọ̀ lọ làlìjẹ́ nàní kíyàwó ọmọ sọ fọ́kọ bẹ́ẹ̀ onígbà tí ti wọ lọ làǹjẹ́ náà fi mí sílẹ̀ jọ torí pé a ti kí kinní kan bó kan lọ́wọ́ kú bá bẹ́ẹ̀ ní tí ó bọ̀ ó ti dé sí ọlọ́run síbẹ̀ náà lọ́wọ́ ayẹ kíyàwó mùsùlùmọ́ orí tíró náà bá bí ma tọmọ ọba sí lọ ká ọmọ ti tẹ́tẹ́ lẹ́sìn pásíkò tó máa ń lò pẹ̀lú bọ́mọ sí máa ń túraká sí ìyá rẹ̀ wọ́n máa ń wọ́n túraká bẹ́ẹ̀ sí bàbá sọ̀ntì ìyá bá ń ṣe yọ ti ọmọ lọ́rùn pípọ̀ láti máa ṣe tí ìyàwó yín bá jẹ́ ntọ́mẹ tó mójú tẹ̀sìn dáadáa wàhálà yọ yà yín lẹ́nu kọ́ máa yín náà mójú tẹ̀sìn gidigidi àmọ́ tí ìyàwó bá ti jẹ́ kékin ọ̀ka ẹ̀sìn kún kankan bẹ́ẹ̀ náà làwọn ọmọ yín ò rí ẹ kíyèsí àwọn ẹni tẹ́ ń fẹ́ yín sọ eléyìí pàtàkì bákan náà ìwọ ya rere tó bí agbọ́pọ̀ lẹ́sìn tọba ti bímọ tàbí bímọ nínú ojú ọ̀nà táwọn gbà táwọn ọmọ awó fi jẹ́ ọmọ dáadáa òun náà ní pé bẹ́ẹ̀ bá ti bímọ tàbí bímọ ẹ pè sọ láti sí àwọn ọmọ yín létí àdìsí tó mú eléyìí wá ọ̀fẹ̀fẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àdìsí tó tún sọ pé ẹ pè sọ láti sí létí ọ̀tún ẹ sì kọ́ ọmọ sí létí òsì òun ọ̀fẹ̀fẹ̀ rinlẹ̀ àmì ìtọ́sọ yìí pé ẹ pè sọ láti lásán òun fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ tẹ́ bá ti bímọ ẹ pè sọ láti sọmọ yín létí nínú nǹkan tó di ojúṣe yín nù ẹ̀yin òbí o tẹ́sẹ̀ kọ́ ọmọ yín ọjọ́ ọmọ dáadáa gbogbo ẹ̀ náà padà lápá ńgbà tó ọmọ bá dàgbà kí láǹfààní rẹ̀ kọjá pé àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ sọ̀kalẹ̀ sétí ọmọ òun náà ní kọ́ gbọ́ nípa ẹ̀sìn Islam ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ashhadu anna muhammadan rasulullah mo tún dẹ́rì wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ máa padà fi orí pa tó ga sílẹ̀ lọ́jọ́ ọ̀la. akramakumullah ọmọ yín tẹ́ bí yẹn ọmọ yín tẹ́ bí yẹn nígbà tí ìyá bá ti ṣe bẹ́ẹ̀ ìwọ bàbá náà dé ọjà dẹ́bínú ọjà lẹ́nu nígbà tó ọba jẹ́ tó ti dàpọ̀ mọ́tọ̀ rẹ̀ ọ wàá mú ìtọ́ dẹ̀bí nù ó fi sí ọmọ rẹ lẹ́nu kọ́mọ jẹ́ pé àkọ́kọ́ ńtọ́kọ́kọ́ wọnú rẹ̀ kò náà ní nǹkan tó dùn tọ́jẹ́ dẹ̀bí nù oyin ò ní dípò rẹ̀ o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni súwìtì kò ní dípò rẹ̀ o dẹ̀bí nù dẹ̀bí nù yìí ó yẹ wà lè kálukú wa nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam oníbẹ̀yìtàn la samra fihi jiya'un ahlu gbogbo lé tí ò bá ti sí dẹ́bìnù bẹ́ẹ̀ arébíjẹ làwọn ará lé ó yẹ ká ní dẹ́bìnù lé ó yẹ ká ní dẹ́bìnù lé ẹ jẹ lẹ́nu yín tẹ́bá ti jẹ lẹ́nu yín ẹ fi sọmọ lẹ́nu àmọ́ tí bàbá bá jẹ́ ẹni tí mu sìgá tí bàbá bá jẹ́ amugbó tí bàbá tó jẹ́ ẹni tó ṣe pé gbogbo jẹkújẹ ni máa ń jẹ tó bá yá hó báyìí lẹ́gbẹ̀ẹ́ yẹn èyí ó sìn ní gbàgbà nítorí pé àwọn òórùn burúkú ti ń jáde gbẹnu rẹ̀ sẹ́nu eléyìí náà lẹ́wàá fi tẹnu ọmọ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ìwọ ya, tí ìwé bá samugbó tí ìwé sì sẹni tí mu sìgá dákun ìwọ ni kò jẹ dẹ́bínú kó fi sínú ọmọ ẹ̀yin ẹ̀wò bẹ́ẹ̀ ni ọmọdé ṣe máa ń rùn òórùn tó dùn subhanallah ẹ tún gbẹnu sí ẹ gbẹmú sí lẹ́nu inú yóò máa dùn pé allah ẹ tún tèmi náà ti wà ń jọkẹnu bá kó di gbẹnu rẹ̀ ń rùn àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ so ẹni tí wọ́n mu sìgá tí mu gbọ́ńkọ́ akramakumullah irú eléyìí tó wá jẹ́ pẹ́nu sìgá ẹnu gbó ẹnu kòkín ìlú òfin jẹ dábí ìlú fi sọ́mọ lẹ́nu ó ti ń kọ́ máa ń kọ́ kúkọ láti kékeré pé sìgá ló mú bọ́ bá dàgbà o ìwọ náà lè máa fagbó ó lè máa mú kòkín o tó ní bọ́ wíwùn yé mu sìgá kí ló ń gbà mbẹ́ tí gbogbo ẹnu ẹ dúdú àfi bíi kíni wọ́n ti pè ọ̀dà ẹgbẹ́ bíi kíni àdògán tí èéfín ilé búrẹ́dì ń gbà jáde kí ló ń gbà nínú gbótó mu lórí rẹ̀ ń dàrú dànù ológogoro ńkọ́ ogogoro burúkú iná ló tún fẹnu rẹ̀ ló fi jẹdẹbínú ló fi sọmọ lẹ́nu ah àdáwò ńlá ọfẹ sọmọdé ológogoro ológùrọ láti kékeré ẹnu tó dáa lẹfi jẹdẹbínú ẹfi sọmọ lẹ́nu gẹ́gẹ́ bíi sisi anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo ẹ padà lápá yàtọ̀ sọmọ tó jẹ igbe orógbó la jẹ la fi si lẹ́nu ńgbà bí. sẹ́wọ̀n kórógbó máa korò kódà bíi dẹ́bìnì ẹ̀hẹ́n tí inú ọmọ bá ń bu nígbà tó dàgbà tọrọ tí tọrọ tọmọ ń blá sẹmọ sẹyìn náà lẹ fà fún láti kékeré nítorí pé níta kọ́kọ́ jẹ tẹ sisi lẹ́nu ẹ̀yin lẹ pé pé wọ à ń kó nígbà tí tẹ fi si lẹ́nu ẹ rí i pé ọmọ kékeré ni o wàhálà yóò rọ ara rìn pé yẹs ṣé pé n tó dùn so ọmọ yẹn yọmọ bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìgbà tí a bá ṣe eléyìí tán ẹ̀sìn islam tún fi kọ́ wa wípé tó bá ti di ọjọ́ keje ẹ fẹ́ràn àkíkà fún ọmọ yín yìí báyìí ó lè jẹ́ ọkùnrin lẹ́bí ó lè jẹ́ obìnrin lẹ́bí ọmọkùnrin ẹ pa àgbò méjì fún ọmọbìnrin ẹ pa àgbò ẹyọ kan fún gbogbo ẹ lójú ọ̀nà kan máa yóò lè jọ ọmọ rere tí wàá ṣe pé ètò wọn ni kò ṣe lábẹ́ òfin ọlọ́run ni lọ́ọ́ máa yẹra fún ètò ọlọ́wọ́n bọ̀ bẹ́ ọ ló múra sí lọ́ọ́ máa ran agbọ́n kankankan pọ̀lọpọ̀ bí máa kọ̀kọ́ ẹran àkíkà àmọ́ yóò máa wọ́nà tí ó fi lọ ràrú màálù ó lè ní àwọn fẹ́ ràrú màálù bíi mẹ́wàá wọ́n wá declare state of emergency lọ́jà ìgbé màálù tá a pa lónìí òdì méje lọ mẹ́wàá làwọn sì ń wà wọ́n á lè fi ìlú kan máa bọ́ọ̀lù kan ike àfikírù màálù wọn pé mẹ́wàá ẹran dọ́lọ̀ ní kọ́ pánkọ́ nínú òfin ọlọ́run tó bá bímọ yóò pé lẹ́yìn àwọn lè máa pa lọ́jọ́ iwájú ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ohun tó fẹ́ kó jọ èyí tọ́lọ̀ ní kò ṣe lórí òsẹ́ni tó bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni òfin ọlọ́run ọba nù ọgbọ́dọ̀ rí pé o mójútó ṣíṣe bẹ́ẹ̀ bákan náà tó bá ti dijọ́ kejì yẹn ẹ fa orí ọmọ ọmọkùnrin lẹ́bí àbí ọmọbìnrin lẹ́bí ẹ fa orí èkíní kejì wọn irun orí wọn yẹn láì sómi ń bẹ̀ ẹ wà wọn wò ẹ lè lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ tó ṣe pé wọ́n ń ta gold àwọn alágbẹ̀dẹ tí wọ́n ń wọn silver irú òṣùwọ̀n wọn ní òṣùwọ̀n akátọ́ wẹ́ gidigidi. wọ́n bá yín fi wọn báwo ló ṣe wúwo sí ntọ́ bá wọn ntọ́ wọn ní sílvà ní fàdákà ẹ wàá fi iye ntọ́ wọn yẹn fi ṣe sàrà ẹgbẹ̀rún kan náírà lọ́wọ́n ẹgbẹ̀rún méjì náírà lọ́wọ́n ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ẹ fi sàrà anabi muhammad sallallahu alayhi wa sallam sọ fún ọmọ fatima radiyallahu anha. ní ìgbà tó bí ọmọ rẹ̀ tí ń jẹ́ alḥasan anabi ni ahliqi ra'sahu fa orí rẹ̀ watasadaqi bi wazni sha'rihi fidda ala al-masakin wọ́n irun rẹ̀ kó o sì fi ń tí irun rẹ̀ bá wọn kó o fi ṣe sàrà ní owó fàdákà fún àwọn aláìní ẹgbà wáyé ọjọ́ ẹgbà wá tí ìmáàmù ahmed tó gbà jáde àwọn olùmọ̀ nípa hadith wọ́n ní hadith hasan ẹgbà wá tó dáa tó fẹsẹ̀ rìn lẹ́nu. eléyìí túmọ̀ sí pé ńgbà tí wọ́n náà tẹ́ fa irun orí ọmọ yín níjọ́ keje ẹ ní jẹ́ kí irun wà lára rẹ̀ bí irun bá ẹ ní jẹ́ kó mi wà lára rẹ̀ bómi bá sì wà lára rẹ̀ ẹ ti kọ́kọ́ sa tí ọgbẹ lọ́nà tí ọjọ́ pé tá a bá wọ̀n irun lásán láwọ̀n kì í ṣe pé omi máa ntọ́ba wà wọ̀n yẹn a fi ṣe sàrà yọ ntọ́ba wọ̀n lówó fàdákà á fi iye rẹ̀ ṣe kó lè bá àjọ ọmọ tó dáa ni bákan náà lọ́jọ́ keje yẹn ẹ sọ ọmọ yín lórúkọ tó bá wù yín ẹ lè ti sọ lórúkọ kó tó dijọ́ keje àmọ́ ẹjọ́ keje kò gbọ́dọ̀ tayọ rẹ̀ tẹ́ fi sọ lórúkọ anabi sallallahu alayhi wa sallam wọn ni wọn bí ma fún mi lánàá mo sì sọ ní Ibrahim wọn bí ma fún mi lánàá mo sì sọ ní Ibrahim ẹ lè sọ ọmọ lórúkọ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bíi. tẹ bá lè sọ lórúkọ kó tó péjọ keje àmọ́ kò gbọ́dọ̀ tayọ ọjọ́ keje tẹ́ sọ lórúkọ orúkọ tẹ́ sì sọ ma ẹ gbìyànjú láti sọ láwọn orúkọ tó dára orúkọ tó dára eléyìí tó ní ìtumọ̀ tó dáa ilé máa sọ àwọn ọmọ yín torí pé orúkọ bá jẹ ẹrú ni kó lè bá jẹ pé dáadáa ni orúkọ ọmọ yín ó mú jáde fún níwá anabi muhammed sallallahu alayhi wa sallam. ó ní ahabul asma'i ilallah abdullahi wa abdulrahman orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù tó nífẹ̀ẹ́ sí jù gbogbo orúkọ mi lọ wọn náà ní kẹ́ ẹ sọ ọmọ ní abdullah àti kẹ́ ẹ sọ ní abdulrahman ẹ̀gbọ́n rẹ òun bímọ ó sọ ní abdullah ẹ̀gbọ́n rẹ tó bímọ ó sọ ní abdulrahman ọwọ́ anígbà tí abdullah àti abdulrahman ti wà ń lé yín ìwọ ò lè sọ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ mọ́ à ó gbọ́ntànàbì sọ ni orúkọ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù òun náà abdullah àti abdulrahman abdullah tẹ̀gbọ́n rẹ̀ tẹ̀gbọ́n rẹ̀ ni abdulrahman tẹ̀gbọ́n rẹ̀ tẹ̀gbọ́n rẹ̀ ni abdullah tiẹ̀ tiẹ̀ ni abdulrahman tiẹ̀ tiẹ̀ ni kì pọ̀ jù nínú agboolé kan abdulrahman èwo là ń wí o abdulrahman ọmọ bọ̀dá báyìí abdullahi wo abdullahi tèmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí rẹ̀ ìwọ náà ọgbọ́dọ̀ sáré kó lè orúkọ yẹn rí pọ̀ sọ àwọn ọmọ tiẹ̀ náà abdullahi àti abdulrahman ó tó lọ́n nífẹ̀ẹ́ sí jù gbogbo abudu abudu abudu abudu yòókù táǹfin ti àwọn orúkọ ọlọ́run ọba wa wọ́n ń tẹ̀lé abdullah àti abdulrahman torí ẹ̀kẹ́ ṣe ń tánà bí sọ ni pé gbogbo orúkọ tó bá ti ní abudu òun lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù èyí tó bá sì ní hamudu lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù hadithun da'if ẹgbà wà òun lẹ̀ ṣùgbọ́n àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ olórúkọ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù abdullah àti abdulrahman gbogbo abudu yòókù wọ́n yà máa tẹ̀lé léyìí eléyìí túmọ̀ sí pé wọ́n náà kíyèsí orúkọ tó ń sọ aborúkọ tí ò wúlò nítorí tó bá ti dórúkọ tí ò wúlò òun náà lọ́ọ́ bá ń sọmọ rẹ kò sí tàbí ṣùgbọ́n ọmọ orúkọ ń lè padà ró lọ́ padà wá di tabagbátabáwò kọ́lá ẹlẹ́dàá wa kò fi wá mánà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 eléyìí tó ṣe é pé èèyàn lè ṣẹ̀ṣẹ̀ tó bá fẹ́ nínú wọn láti sọ ọmọ rẹ̀ orúkọ nínú àwọn orúkọ tá a lè sọ àwọn ọkùnrin òun náà ní ká mú ọ̀kan nínú àwọn orúkọ Allahu Rabbul abudu síwájú rẹ̀ ká fi sọ ọmọ wa eléyìí ń bẹ nínú àwọn orúkọ eléyìí tó ṣe pé a wa eléyìí tí ò ní ní ń ọ wípé sọ ọmọ báyìí kí wọ́n á nìtumọ̀ eléyìí ó tó ọ sọ pé òun náà lè fi abudu síwájú ẹ̀ kódà kó ṣe pọ́ ọ̀mà túmọ̀ rẹ̀ nítorí orúkọ ọlọ́run gbogbo orúkọ ọlọ́run ọba lọ́dà walillahil asmaul husna fad'uhu biha tọ́lọ́ ní àwọn orúkọ tó rẹwà jù ọlọ́run ní fi pè ọlọ́run torí ẹ̀ ti mú ọ̀kan nínú àwọn orúkọ ọlọ́run tá a fi àbùdù síwájú ẹ̀ a lè fi sọ àwọn ọmọ wa ṣùgbọ́n ká máa ṣàkíyèsí pẹ̀lú ìbéèrè lọ́dọ̀ àwọn ẹni tó mọ̀ torí pé àwọn kan bẹ nínú àwọn orúkọ eléyìí tí wọ́n jẹ́ àsáwọ̀ tí wọ́n kì í sọ orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́mọ̀jẹ́ pẹ̀lú rẹ̀ lẹ́wàá lọ sọmọ yín lẹ́wàá fi àbùdù síwájú rẹ̀ gẹ́gẹ́ bí Rashid orúkọ ọlọ́run ọba máa jẹ́ láì sí abudu kankan wájú rẹ̀ abdulrasheed ìsọkúsọ ni o torí pé orúkọ ọlọ́run ọba kọ́ ni alrasheed hadithi tí wọ́n mú wá tí wọ́n ti fi rasheed sínú rẹ̀ eléyìn àṣìṣe ni nítorí pé àwọn orúkọ tí wọ́n tò sínú hadithi yẹn kìí sàn nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam olówì eléyìn à ń pè ní mudraj nínú hadith ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó wá nínú hadithi yẹn òun pé inna lillahi tis'atan wa tis'ina isman man dakhala al-janna dájúdájú ọlọ́wọ́n bá ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan o ẹnikẹ́ni tó bá mọ̀ wọ́n tó sọ wọn yóò wà al-janna eléyìí ò sì túmọ̀ sí pé orúkọ ọlọ́wọ́n ò ju mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ rárá ṣùgbọ́n ó ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ẹnikẹ́ni tó bá sọ wọn yóò wà al ọ̀kan nínú àwọn ẹni tó gba ọ̀rọ̀ yẹn wá òun ló wá gbé wọ́ ipò ní Allah ar-Rahman السلام المؤمن المهيمن الملك alqudus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló kì í bọ̀ òun ló gbìyànjú tọ́wá kí àwọn orúkọ yẹn bọ̀ nínú ìyànjú rẹ̀ àwọn ètò ṣe déédéé pọ̀ àwọn kan sì wà nù rẹ̀ sí èso orúkọ ọlọ́run nínú rẹ̀ ní rasheed nínú rẹ̀ ní yaqin nínú rẹ̀ ní sabur kẹmọ asọ abdul rasheed kò ṣe o abdul yaqin kò ṣe o bákan náà abdul sabur kò ṣe o torí pé kò sí nínú orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó wọ́n máa wádìí lọ́dọ̀ àwọn ẹni tó bá mà tó òfin ní jẹ́pọ̀ sọmọ lórúkọ tán ojú ọ̀padà máa tì wọ́n náà wájú ọmọ lọ́jọ́ ọ̀la bá mi ẹ̀sìn ipa Abdul Yakini ló kọ́ mi ah, bí mo ti gbọ́ tó ń wí nù wọ́n ń wí ẹ̀ béèrè torí ẹ ẹ béèrè kó tó di pẹ́ sọmọ tó fi ti tẹ́ mọ́ ọmọ lára tán wàhálà ní máa padà dà bákan náà nínú àwọn orúkọ eléyìí tẹ́ lè sọ àwọn ọmọ yín láwọn orúkọ tó dáa oná lórúkọ àwọn anábì ọlọ́run ẹ lè sọ ọmọ ní Salih torípa nàbí ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ẹ lè sọ ọmọ ní ṣùáì torípa nàbí ọlọ́run ọba ń jẹ́ bẹ́ẹ̀ bákan náà ẹ lè nínú àwọn ọmọ yín ẹ ní ẹ lè ní Suleiman ẹ lè ní Dawud ẹ lè ní Elias nínú àwọn orúkọ àwọn ànábì ọlọ́run ọba nìyẹn ẹ lè sọ ọmọ ní Muhammad orúkọ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ lè sọ ọmọ ní Ahmed orúkọ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ni. tó bá jẹ́ kó ọmọbìnrin lẹ́ bá bí àwọn obìnrin rere wà láyé tó iná ti ń gbọ́ ti àwọn bíi Mariam ẹ Mariam Asiya ìyàwó Fir'aun obìnrin rere lóbìnrin yẹn bákan náà ẹ lè Khadija orúkọ ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó àgbà ẹ lè sọmọ ní Aisha ẹ lè sọmọ ní Juwairiya ẹ lè sọmọ lọ́kàn nínú àwọn orúkọ àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam àbórúkọ kan nínú àwọn ọmọbìnrin ànábì Muhammad sallallahu alayhi wa sallam bíi Fatima bíi Zainab bíi Umm Kulthum. gbogbo àwọn orúkọ eléyìí tó ti àwọn ọmọ anabi muhammed lóbìnrin ẹ lè sọ àwọn ọmọ tìyín náà orúkọ àwọn sàábẹ́bìnrin ẹ lè sọ àwọn ọmọbìnrin yín náà ṣùgbọ́n o pẹ̀lú mẹ́jẹ̀mú kíkẹ́ wádìí dáadáa o kọ́mọ́ wa lọ jẹ́ pé ǹjẹ́ pè lórúkọ sàábẹ́ tìyín ni ní yorùbá lẹ́bù yẹ wàá tẹ mọ ọmọ la ẹni kìrìsùmù kìrìsùmù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tí èso òyìnbó oní à ọgbọ́n ni wọ́n wí ni kókó tàbẹ́bìnrin ń bọ̀ ń bẹ̀ ń bọ̀ wọ́n ti wọ́n. so ọ̀wádìí nítorí pé ìbéèrè lògùn àìmọ̀ tẹ bá ti tẹ mọ́ ọmọ lórí wàhálà ni máa dà níjọ́ tẹ bá fẹ́ yí padà gbogbo yẹn ọmọ pé bàbá rẹ ọmọ ti ń ṣe tẹ́lẹ̀ tó fi di pọ́ tẹ mọ́ ọ lórí pọ́ ọmọ bá ti wá gbọ́n yóò máa sọ pé òun ní ìsinyìí o eh, Zainab ló ń jẹ́ o formerly known as Kresum ẹ àwọn yóò máa pe Kresum what is the meaning of Kresum wàá lọ máa ṣẹlẹ̀ sọ́mọ náà pé why are you Kresum before and now Zainab ọmọ máa ṣe ọmọ dá ìbéèrè ọ̀ràn tí ọ̀dà tó gbogbo eléyìí ká kíyèsí bákan náà ọmọ yín ti ń dàgbà ó ti wà lọ́mọ òòjọ́ títí tọ́mọ ó fi pọ́dún méjì Hmm. ọdọwọ yín ọdọwọ yín ọdọwọ yín kì í ṣe pé abímọ lásán iná ní túmọ̀ sí kú oríire o iṣẹ́ ilé yín títí tó mọ́ fi pọ́dún méjì gbogbo nǹkan aburú bọ̀ fẹ́ ẹ gbọ́dọ̀ gbé wọlé ẹ gbọ́dọ̀ gbé wọlé yín nítorí pé ẹ máa wọ ọmọ lọ́mọ kékeré ọmọ sì ń sọ yín ẹ máa wọ àwọn ọmọ kéékèèké ẹ yóò máa fojú lé ìyá rẹ̀ ká yóò máa fojú lé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ká yóò máa wo gbogbo ní tẹ̀sí tóun ò lè ṣe nìyí òun náà ó lè ti máa dì í má gbárí pé tó náà bá ti dàgbà àwọn nǹkan tẹ̀ ń ṣe ló wọ́n máa ṣe àwọn nǹkan tẹ̀ ń gbọ́ ló wọ́n máa gbọ́ ẹ̀yin náà láàrin yín sọ́lọ̀ tẹ́ ẹ rántí nǹkan tí bàbá ti yín náà ṣe fún yín nígbà tẹ́ wà ń kékeré tẹ́ ẹ pé bàbá yín mukaiba kìíní kan babalẹ́gbà kìíní àbí òye wa gbogbo eléyìí lẹ́yìn náà ti gbọ́dọ̀ ti aṣọ́rí bàjẹ́. bàbá yín ti sẹ́yìn ó sẹ́yìn jiná ẹ̀ wá lè bọ́ lọ́wọ́ fújì lónìí torí pé táwọn fi bẹ̀rẹ̀ fún yín jọ̀hún ó dìvẹ́lọ́pù ó di fújì ẹ̀yin náà ti wá jọ ń fújì rẹpẹtẹ báyìí. bàbá ni tí bàbá yín fojú yín rí nù bẹ́ẹ̀ náà ni àwọn àwòkúwò tí bàbá gbé wọlé wọ́n máa gbé fíìmù oríṣiríṣi sí i ọ̀fọ̀ ma ń jí gbọ́ ni wọn ń pè nínú fíìmù àwọn ọmọ kéékèèké rí yẹn ní kan ibi tá a sọ ọ̀rọ̀ sí ni mẹ́mọ̀rì sì ní ibi tá a sọ àwòrán sí mẹ́mọ̀rì nǹkan yẹn ò ní ọmọ láéláé irú ọmọ wo ọmọ yẹn ọjẹ́ tànàbí ń sọ náà jẹ tẹ́ǹ bá ń ti ń jẹ́ kọ́ ọmọ ọmọ rírì kúrì ó wọn ọmọ nìsín o wàláì ǹjẹ́ ọmọ wa kánú tó bá dàgbà yóò tún máa wó ètò burú jẹ tẹ́yìn ń wò lọ torí pé níbi tẹ́yìn lajú ma ayé tún lajú sí lójoojúmọ́ ni gbogbo aburú ẹ má gbé wọlé yín o ẹ má pọ ọmọdé lélẹ yìí o ẹ má sọ pọ ọmọdé lélẹ yìí ẹ jẹ́ kí ilé yín kó jẹ́ ilé oore ilé tí wọ́n ti máa sọ dáadáa jáde ńbẹ̀ ẹ má jẹ́ ilé ẹ má jẹ́ ọjẹ́ ilé tẹ́tì máa dá parakapara ẹ má jẹ́ ọjẹ́ ilé tẹ́tì máa parọ́ nítorí gbogbo ẹ̀ náà lẹ́dà sọmọlá tẹ́fà ti jẹ́ pé dáadáa lẹ́ bá ń sọ dáadáa lẹ́ ń bóyá gbọ́ nínú ilé yín ọ̀dà bíi pé dáadáa lọ́mọ náà máa wí nígbà tó bá dàgbà dáadáa lẹ́ bá ń wò ọ̀dà bíi pé dáadáa lọ́mọ náà máa wò nígbà tó bá dàgbà ilé tí wọ́n ti ń gbọ́ alukur'an tí wọ́n ti ń kí alukur'an tí wọ́n ti máa ń ṣe askar ọ̀dájú pé bọ́mọ yín náà ti ṣe jẹ́nu tó bá dàgbà ọmọ fẹ́ràn alukur'an yọ fẹ́ máa kí alukur'ani àbí kọ́ máa gbọ́ alukur'ani ọmọ fẹ́ yọ fẹ́ràn kọ́ máa ṣe askar ní gbogbo ìgbà torí ẹ̀ làwọn ọmọ kéékèèké mi ẹ rí i pé tọ́mọ bá síta ìsibẹ̀ ó sọ alhamdulillah ẹ̀yin ni yarhamukallah ó ní yahdikumullahu wa yuslihu balakum kò yanilẹ́nu àfáàn bàbá rẹ̀ ok ilé tí yín kọ́ fújì náà ni ntí ẹ bá fi kọ́ ọmọ yín iná lọ́mọ ó dì mọ́ ẹ̀rí pé wọnú ilé ńlé ẹ̀yin ọ̀sálámà ọmọ wọn ròndó ọmọ sọ pé kí ló dé tẹ̀ sálámà ẹ sì wọnú ilé wa torí pé ntí ń gbọ́ dáadáa ni ọmọ pé tí bàbá òun bá ti wọlé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh gbogbo yẹn ló ń sọ aleykum salam wa rahmatulahi wa barakatu ẹ̀yin wá jáde tó tọ́ bá wọn lé ẹ wá ní ẹ káàárọ̀ o ọmọ wa ń wò yín pé kí ni ẹ sálámà ni káàmù ó lẹ́kọ̀ọ́ tani ọ̀lẹ́kọ̀ọ́ náà àmì jẹjọ ẹ̀ tó ilé ìtumọ̀ sí pé ẹ̀yin fúnra ara yín ẹ̀yin náà lẹ́yìn ya fátà ní bọ́ọ̀mọ yín ó sì jẹ́ bákan náà ẹ kíyèsí o orin music ẹ má gbé wọnú lẹ́yìn o ẹ má gbé wọnú lẹ́yìn àwọn àwòrán tó dáa ní ká ẹ máa fọ́ ọmọ yín wò bíi pé ah ọmọ sọ ọmọ àwòrán yìí báyìí alikaaba kaaba nìyẹn ibi táwọn mùsùlùmí ń dojú kọ sọ ọmọ mọ́sálásì mọ́sálásì anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam bàbá mi níbo ni mọ́sálásì yẹn wà ní alimadina níbo ni madina yẹn insha allah apàdà lọ́njọ́ kan ẹ̀rí kọ́ ma yọ ma jẹ́ lẹ́nu ní alimadina alimadina. so bẹ́ẹ̀ ni irú fọ́tò ni wọ́n fi hàn ma sọ́yẹ́ pé wọ́n sọ pé Maradona ah agbábọ́ọ̀lù sọ pàtàkì láyé ńgbà kan iná àwọn fi máa sọ pé ẹlẹ́sẹ̀ Maradona sọ̀rọ̀ pé tí wọ́n kọ́ mọ́ kò sí wàhálà sẹ́sẹ̀ Maradona ìwọ lọ ń kọ́ máa rẹ kó tọmọ bá ti wá gbẹ́kọ̀ tó fi lé lọ́wọ́ má pariwo pẹ́nìkan lọ́ba bá tọmọ jẹ́ ìwọ gángan lọ́ba tọmọ rẹ jẹ́. àwọn fọ́tò burúkú obìnrin wà ń hòhò ọkùnrin wà ń hòhò ẹ má gbé ọmọ yín o ẹ̀yin gan kí lọ́wọ́ wọnú lé kí lọ́wọ́ wọnú lé ẹ sì gbìyànjú tẹ́ ń bá ń bọ́ra lẹ̀ bàbá màmá tọ́jẹ́ bẹ́ẹ̀ lákàtì. ẹ wá gbogbo ara yín lẹ̀ wájú ọmọ kiri ni ọmọ lè léyìí kí ló rí. àkóbúrú ẹnu rẹ̀ lẹ́wà ọmọ náà ń ọba ya yọkàn lọ ta náà wọn pé ah tó bá rí di màmá òun ah sẹmọkẹyìn náà lẹ fi hàn ẹ̀yin lẹ bá gbogbo àwọn nǹkan tí a fẹ́ kọ́ mọ ó rí tí ò yẹ kó rí jọ o ọmọdé ni o. gbogbo ń tẹ̀sí yóò máa lẹ̀ mọ́ lọ́pọlọ yóò sì máa torí afúlàn gbogbo wa náà nìyí tá a ní nínú wa nìyí títí dé gbà kan nù gbèsè ayé wa lágbà pé nìkan dáa tó bàbá wa nínú àwọn ọkùnrin tá a ní nínú wa lọ́gbà kó obìnrin kan dáa tó màmá òun ṣe bọ́lọ̀ ṣe dá wa nù torí rẹ̀ ẹ̀kọ́ tí bàbá wa bá fi kọ́ wa á mọ̀ wò pé ó ju ẹ̀kọ́ gbogbo ẹlòmíì lọ ẹ̀kọ́ tí ìyá wa bá fi lé wa lọ́wọ́ á máa wò pé kò sí ìyá tó lè kọ́yàn rú ẹ̀ bí kálukú ṣe máa kòbí rẹ̀ fún un ẹ má wàá jẹ kọ́ ọmọ yín orí ntí ọ̀dà gbọ́wọ́ yín torí tó bá ti rí ntí ọ̀dà ẹni tí ó gbà lọ́wọ́ rẹ̀ ó múra torí ẹ̀ ẹ ká gbìyànjú láti tún táwọn ọmọ wa ṣe ẹ má jà jẹ́ pé àwa náà la kọ́lé àwa náà la yọ àkéètì tá a bá táwọn ọmọ wa jẹ́ táwa padà wa máa pariwo lọ́jọ́ iwájú torí ẹ̀ àwa padà máa ṣe àlàyé nínú àwọn kútúbà wa tí ń bọ̀ nípa àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nínú títọ́ ọmọ ìgbésẹ̀ ìmánì ìgbésẹ̀ ìjọsìn fọlọ́ ìgbésẹ̀ ẹwà ìgbésẹ̀ rírí ọmọ lára àtàwọn ìgbésẹ̀ míì lójú ọ̀nà kọ́ máa wọlé bá dáa gbogbo àwọn nǹkan wọ̀nyí ọjà bíntín nínú tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa a ti sàlàyé kọ́ mọ́ ṣe dáadáa sóbì rẹ̀ kọ́ka bàbá rẹ̀ fún bàbá kọ́ka ìyá rẹ̀ fún yà bàbá àti ìyá náà ń kọ́ kí lójúṣe tí ń náà nípa ọmọ ọlọ́run ẹlẹ́dàá kó fún wa ṣe ọlọ́run ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ alágbára àtìgbágbá kan àfi kọ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kó ṣe àwọn ọmọ alọ́mọ gidi ọlọ́run kó bá tún wọn ṣe ju bá ṣe lérò lọ ọlọ́run ẹlẹ́dàá àwọn tí máa bá tọmọ tọmọ fi yáyàkuyà má jẹ́ wọn ráyè lára àwọn ọmọ wa ọlọ́run ẹlẹ́dàá kó tún ayé wa sí kọ́mọ́sì balùkìyàmọ̀ wa jẹ́ kọ́mọ́sì gbàgbé ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́n bá fi dáadáa wọn yẹran sí wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam káràntì kó níwọ̀ lórí wa pé ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ga àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wa pa wá láṣẹ àwa mùsùlùmí káwa náà ká máa ṣe àsọ̀láàtì fún ká sì máa kí ní kíkí ọ̀la. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله